إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكفم الله سبحانه وتعالى أترى الصلاة فوانه محمد صلى الله عليه وسلم إن شاء الله آتما تسواجه لوري إذا لقوا لاتن صحيح البخاري كتاب البيوع باب كسب الرجل وعمله بيده ايتي امغبيو نينو ترى صحيح الامام البخاري هناني انتي الامام البخاري عليه رحمة الله توتايتني باب كسب الرجل وعمله بيده ṣáptà tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ọmọ ènìyàn bákanáà wà ámàlúhù bíyẹ́dì ìmá ṣiṣẹ́ pẹ̀lú ọwọ́ rẹ̀ حدثنا إسماعيل بن عبد الله قال حدثني ابن وهب عن يونس عن ابن شهاب قال حدثني عروة بن زبير أن عائشة رضي الله عنها قالت عائشة يا نبوة محمد صلى الله عليه وسلم أني رضي الله عنها قالت أني لما استخلف أبو بكر الصديق باتي أبو بكر الصديق تنشي بابا عائشة رضي الله عنها ìgbà tí wọ́n fi jẹ khalifa tí wọ́n padà yàn ní olórí pẹ̀lú ìmọ̀ràn Umar radiyallahu anhu Umar ni ẹni tí ó kọ́kọ́ nominate Abubakar radiyallahu anhu kí àwọn tó kù tó ṣe kìnnìkan tó tẹ̀lé wọ́n dẹ̀ yàn abubakar wọ́n yàn ní khalifa láyìn ṣe pé ó ń retí tẹ́lẹ̀ ipò ni wọ́n fi ṣe khalifa ìyàwó aisha radiyallahu anha wọ́n ní lamma stukhlifa abubakar siddiq ìgbà tí wọ́n yan abubakar siddiq ní khalifa qal ó padà sọ fún wọn ó ní lọ́pọ̀lọ̀ alima qawmi àwọn èèyàn mi that is àwọn mùsùlùmí àwọn náà mọ́ anna hirfati lam takun ta'jizu an ma'unati ahli ipe mo níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ mi dẹ̀ ní kò ń ṣe nǹkan tí ó tó bọ́ fámílì mi ó tó bọ́ èmi àti fámílì mi mo níṣẹ́ tí mo ń ṣe lọ́wọ́ so eléyìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a nábọ̀wà muhammad sallallahu alayhi wasallam tó fi kọ́ àwọn musulmi òun náà wípé àwọn èèyàn ní iṣẹ́ lọ́wọ́ so abubakar radiyallahu anhu ẹni tí tajà ní so nígbàtà wọ́n fi jẹ khalifa ó wá ní laqad alima qawmi àwọn èèyàn mímọ̀ annahirfati ipé iṣẹ́ mi lámtakun ta'ajizu an ma'unati ahli kò ń ṣe nǹkan tí ó tó bó mi àti fámílì mi wa shughiltu bi amril muslimin ṣùgbọ́n nísìn ẹ̀yìnlẹ̀ ní ẹfẹ́ jí kí ma darí ọ̀rọ̀ àwọn musulmi ẹfẹ́ kó àìrójúráyè bá mi pẹ̀lú alámẹ̀rí àwọn mùsùlùmí pé mi ní kí n máa mójútó ipẹ́ fi mí ṣe olórí wàṣòhìl tó bí amrí mùsùlùmí ní ìráyè máa lọ bí iṣẹ́ máa fàṣàyà kúlù alù àbíbákrin min adalmal in tí ó wà padà ṣẹlẹ̀ ní wípé abubakar àti àwọn ará lè rẹ̀ níbi owó àwọn musulmi ni wọ́n ti máa jẹ́ sí o wa yahtarifu lil muslimina fi bákaná yóò wo bí ó ṣe máa ṣe owó yìí tí ò ní jẹ́ nǹkan tí yóò kó ìpalára bá owó musulmi àti ìsì yóò invest yẹ yóò invest owó àwọn musulmi dáadáa ṣùgbọ́n náà ni ó ti máa jẹ́ inú ẹ̀ ni yíó ti máa jẹ torí pé kò ráyè láti máa lọ attend sí tó jẹ́ personal uh, business ti ẹ̀ máa ṣe tó kù nísìn o ni pé ọ̀rọ̀ àwa mùsùlùmí ó ti di nǹkan tó kọ́ ìrújú ráyè bá abubakar radiyallahu anhu so kí ni al-imam al-bukhari alayhi rahmatullah kí na torí ẹ̀mù ilé wa òun náà ni pé abubakar ní siddiq radiyallahu anhu ó níṣẹ́ lọ́wọ́ tó fi ń bọ́ fámílì rẹ̀ láyé ànábíwa muhammad sallallahu alayhi wasallam tó ń bó ti jẹ́ pé lẹ́yìn ànábí sallallahu alayhi wasallam ẹni tó tún nímọ̀ ń pẹ́ ẹ̀sìn jùlọ ni abubakar lọ́jọ́ ayé ànábí sallallahu alayhi wasallam abubakar ní iṣẹ́ lọ́wọ́ ó ní tó ń ṣe ó ń tajà ní ìyẹn ò dẹ̀ ní kí ó má mọ́ ń pọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn ò ní kó má mọ́ ń pọ̀rọ̀ ẹ̀sìn torí pé major work tó fẹ́ ṣe anábì sọ́lọ́lọ́ asálám ló ń ṣe àwọn nǹkan wọ̀nyẹn àti ìsìntà àbáníkó máa fi ìmẹ̀ rẹ̀ ṣe anábì sallallahu alayhi wa sallam ló ń ṣe nǹkan yẹn gẹ́gẹ́ bí ẹni tó jó lórí àwọn mùsùlùmí ṣùgbọ́n pàtàkì papòdà táwọn èèyàn sọ pé Abubakar ṣáà làwọn fẹ́ ó túmọ̀ sí wípé iṣẹ́ tó ń ṣe yóò fi lẹ̀ tó bá wá fi iṣẹ́ tó ń ṣe lẹ̀ kí ló wọn àti àwọn fámílì yóò máa jẹ so kó wá sọ ó kó clẹ́ fún wọn wípé ìtẹ́ ń sọ ni pé nínú owó òlú nínú owó àwọn mùsùlùmí òun ni máa ti máa jẹ ìyẹn àtàwọn fámílì rí bẹ́ẹ̀ ni a mójútó owó àwọn mùsùlùmí a ní jẹ́ kó ráre a ní ṣe báṣubáṣu ṣùgbọ́n ní ẹ̀nà làwa náà ti máa jẹ so abubakar radiyallahu anhu ó sọ eléyìí fún àwọn sahaba radiyallahu anhu tí wọ́n àdẹ̀ ní iṣu pẹ̀lú rẹ̀ so ẹ̀kọ́ táàrí mẹ́yẹn ni wípé Islam ó encourage ká níṣẹ́ lọ́wọ́ tí ìdí kan pàtàkì ò bá wá jẹ́ kí a lè ní iṣẹ́ látara pé bóyá a occupy position kan bí a bí position ìlú ìmá darí nǹkan kò nǹkan tó burú níbi pé kí èyàn máa gba sálárì lórí rẹ̀ so abubakar radiyallahu anhu òun ló darí ìlú òun ló mójútọ́rọ̀ ìlú òun náà ló ti ń kírun fún àwọn mùsùlùmí òun ló ń kírun júwà fún wọn òun ló ń kírun wákàtí márààrún fún wọn òun ló ń kírun ìdí fún wọn ó dẹ̀ ń jẹ nínú owó àwọn mùsùlùmí náà níbi tí ó ti ń rí compensation fún táìmù ẹ̀ tó fi ilẹ̀ ṣe lè kò sí nǹkan tó burú bẹ́ tó jẹ́ pé àwọn àfẹ́ẹ̀sìn àwọn sọ fún wa ipẹ́ tó bá bá rẹ̀ ní situation báyìí iṣẹ́ tó ń ṣe yẹn ìrún tó ń kí fún àwọn èèyàn àbí wáàsí ló ń ṣe fún àwọn èèyàn tán wá ń fún ní nǹkan tí ó ń compensate àsìkò tó lò kó rí nírí pé compensation ni wọ́n fún fún àsìkò kò kí ń ṣe iṣẹ́ tó ń ṣe lògbò rẹ̀ torí pé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ìjọsìn ni kò ń ṣe iṣẹ́ ta mọ́ ń gbowó lé lórí ó yàtọ̀ fẹ́ni tó jẹ́ kápíntà tó ṣe wípé yóò gbowó lórí yìnyín iṣẹ́ carpentry tí ó bá ṣe ó yàtọ̀ sẹ́ni tó jẹ́ bricklayer tí ó gbówó lórí bricklaying tó ṣe ẹni tí ó ń kírun fún àwọn èèyàn tó jókòó sílé àsìkò rún bá tó yóò jáde wá kírun àbó ń ṣe wáàsí fún àwọn èèyàn àbó ń káwọn èèyàn kéwú irú èèyàn báyìí iṣẹ́ tó ń ṣe kò ń ṣeṣẹ́ tí yóò sọ wípé òun níṣẹ́ lọ́wọ́ torí pé iṣẹ́ tí èèyàn máa fi wó ojú orí ọlọ́mọ ọba nínú iṣẹ́ báyìí ṣùgbọ́n kò sí nǹkan tó burú níbi wípé kí ìlú ká máa kọmpẹsẹ́tì irú èèyàn bẹ́ẹ̀ fún àsìkò tó fi ilẹ̀ tí ò fi lọ wá jíjẹ múmu lọ́nà mi kò sí nǹkan tó burú mẹ́ tí ó gbé eléyìn kò sí nǹkan tó burú ta bá rí individual kan tó lè náà fẹ́ máa fi lé ìdásítọ̀ ọlọ́run jíjẹ múmu ìmáàmù gbogbo jíjẹ múmu àfá àti ń kọmọ ní ẹ̀sìn gbogbo eléyìn náà kò sí nǹkan tí ó burú ń ó kẹ̀lẹ̀ pẹ́ni tó jẹ́ ìmáàmù àbáfà tó ń kọmọ ní ẹ̀kọ́ ẹ̀sìn kò ní rí wípé owó tí wọ́n ń fún òun owó iṣẹ́ tó ń ṣe ṣùgbọ́n owó tó ṣe pé wọ́n fi ń sọpọ́tì òun kó ma dí àsìkò tó ṣe wípé òun fi ilẹ̀ tó lọ fi ṣiṣẹ́ níta ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe yìí iṣẹ́ tó ń fi wójú rí ọlọ́run ọba ni gẹ́gẹ́ bí a ṣe kà wa láìmọ̀ yìí gbà anábi sallallahu alayhi wasallam onímọ̀ tààlámà ilman mímọ̀ yóò bíhi wàjúbọ́lá gbogbo ẹni tí ó bá kọ́ ìmọ̀ kan tán máa fi wó ojú rí ọlọ́mọba láyá tààlámùhù إلا ليصيب به عرض من الدنيا لم يجد عرف الجنة ṣùgbọ́n bá tó ń kọ́ ìmọ̀ tó máa fi ojú rẹ̀ ọlọ́wọ́ báyìí àníyàn tó ń fi kọ́ láti lè fi rí ọrọ̀ ayé ní irú èyàn bẹ́ẹ̀ kò ní gbóòrùn aljanna ṣùgbọ́n di same thing a lè sọ nípa ẹni tó kọ́ chemistry àbẹ́ni tó kọ́ physics àbí ẹni tó kọ́ ìkanú àwọn ìmá ayé kó ní àníyàn kó ń fẹ́ mẹ́kì owó lòun fi kọ́ kò sí nǹkan tó rọ́ ní bẹ́ẹ̀ ṣùgbọ́n ìmẹ̀ ẹ̀sìn kò ń ṣe ta máa ń kọ́ nítorí àníyàn ayé a máa ń kọ́ nítorí pa afẹ́ sin lọ́wọ́ba a máa ń kọ́ nítorí pa afẹ́ tan ìmọ̀ ẹ̀sìn afẹ́ tan aká ṣùgbọ́n gbà tàbá wá lápọ̀ tán tafẹ́ mọ́ tan ilé ìká a ṣe bàbá ṣe lágbára ma tí ò ní afẹ́kti jíjẹ mú wa náà táwa náà fún wa nǹkan tá a jẹ bí a iṣẹ́ ọwọ́ kan lápọ̀ yìí bóyá ọjà kan là ń ta ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à ń ṣàgbẹ́ ní àwa nǹkan kan tá a fi kún tí ó jẹ́ nǹkan tá a máa fi mánéjì àádẹ́ máa jíṣẹ́ ọlọ́wọ́ ọba bàbá ṣe lágbára mọ́ ṣùgbọ́n kò sí nǹkan tó burú tá a bá rẹ tó ṣe yí pé ó fẹ́ kí èèyàn tàpá rárá kí èèyàn dìbò ti ara rẹ̀ fún iṣẹ́ ọlọ́wọ́ ọba afẹ́kẹ́ fi àsìkò ilẹ̀ fún iṣẹ́ ọlọ́pọ̀ọba ilé ikú sí nǹkan tó burú bẹ́ a máa sọpọ́tì gẹ́gẹ́ bí n ta sọ ara wọn tán ṣe lé inú àwọn ilẹ̀ lárúbáwá ó pọ̀ dáadáa bẹ́ẹ̀ lára wọn tán ṣe nàìjíríà wa iná tó ṣe kún wá ní àfá ẹ̀yẹn ṣáà máa kírun kẹ máa pàwọn èèyàn ṣùgbọ́n tí ò bá sírù nǹkan bẹ́ẹ̀ èyàn ò ní sọ wípé òun ò ní máa ṣiṣẹ́ torí pé tó wá lóòun ní máa ṣiṣẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé ó fẹ́ dìbò ti tẹ́mù ara rẹ̀ ó dẹ̀ ṣe tán láti lè mú nǹkan yẹn mara ó ṣe tán àti mú mara ṣùgbọ́n sì ò sọ fún pé kó ṣe bẹ́ so ló jẹ́ pé tàbá ń sọ ìmẹ̀ ẹ̀sìn kò sẹ́ni tó tún ní mẹ̀sí ju abúbákiri lọ lẹ́yìn anábíwa muhammad sallallahu alaihi wasallam tó já fàárí abúbákiri radiyallahu anhu káwọn èèyàn tó dìsáìdì wípé àwọn fẹ́ kó jòkó ní olóníṣẹ́ lọ́wọ́ ìgbà olóníṣẹ́ lọ́wọ́ lójú ayé anábí sallallahu alaihi wasallam anábí rẹ̀ ní kó mọ́ ṣiṣẹ́ torí pé nǹkan tí àwọn èèyàn nídìí ó bèèrè lọ́wọ́ anábí sallallahu alaihi wasallam so in tó nídìí ní kí òun kọ́ ìmẹ̀sìn ó dẹ̀ ti wọ àsìkò rẹ̀ ìgbà mí yóò lọ sọ́jà ìgbà mí yóò wà ní halpa anábi sallallahu alaihi wasallam ṣùgbọ́n lẹ́yìn ikú anábi sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n láfẹ́ kó bẹ ní ipò anábi sallallahu alaihi wasallam káwọn èèyàn gbọ́rọ̀ wọn wá lámàrí wọn ìjà ń bẹ láàrin wọn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó mọ yanjú so owó òlú náà lèmi ní ó ti máa jẹ ìyàn àtàwọn fámílì mi àmọ́ mówó òlú àmọ́ lù dáadáa ní ọ̀nà tí ìgbèrú ó fi máa bówó òlú náà at the same time ìbẹ̀làwà náà ó ti máa jẹ so eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ tó bá ṣe wípé ara wọn tí wọ́n fẹ́ dúó tó ṣe pé nǹkan báyìí òun ni wọ́n fẹ́ gbé ṣùgbọ́n káàbára wọn tí ó ṣe léyìí èyí ní sọ pé torí pé òun ma ń ní torí pé ma ń fún àwọn èèyàn torí náà òun ní níṣẹ́ lọ́wọ́ tó wà tó wà lára náà ló wà lára ṣe yóò ṣe náà bá ma yóò fi yókù yóò fi wà n'oje lọ so aye pé agbegba jálàbí kan kalẹ̀ nínú ìsìláàmù ká ní káwọn èèyàn máa fún ájò àwọn fún wọn ilé ikú sínú islam torí pé àwọn tánjẹ́ ní ṣíwájú wá kò nǹkan tí wọ́n ṣe lélé so ààrí ẹ̀kọ́ yẹn níbi hadithi lẹ́yìn yẹn ìyáwà aisha radiyallahu anha wọ́n tún mú hadithi míwa wọ́n sọ̀rọ̀ mí wọ́n ni kánà ashabu rasulillahi sallallahu alaihi wasallam mala anfusihim àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam ìrìnmáàlù àfúsìnhìn ni wọ́n jẹ́ láti sẹni tó ma ń ṣiṣẹ́ ara wọn ẹni tí ma ń ṣiṣẹ́ ara wọn èyí tó ń dákó ń dákó èyí tó ń tajà ń tajà èyí tó ń ṣe kápẹ́ntìrì ń ṣe kápẹ́ntìrì èyí tó ń ṣe à ń ṣe à àwọn sàábí ànábì sallallahu alaihi máa jòkó ṣe hálkọ́ rẹ̀ nìyí kánú ọmọlá àfúsìhì wọ́n níṣẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n á tún kọ́ ìmẹ̀ ẹ̀sì so ta ma sọ pọ́kẹ̀ àwọn kan lónìí àfá ni wọ́n àwọn àfá àkọ́kọ́ nìyẹn ìmọ̀ wọn lónìí òun ni nǹkan tí àwa náà fi ń kọ́ àwọn èèyàn so ta bá láwọn àfá àkọ́kọ́ àwọn sàábí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n ṣùgbọ́n máa zálika kánú ọ̀rọ̀mọ́dá àfúsì wọ́n níṣẹ́ lọ́wọ́ tí wọ́n ń ṣe so kápa sọ wípé jálàbí lòun ṣe eléyìí ó kìí ṣiṣẹ́ torí pé àwọn sàhábà rẹ̀wánù láàrín wọ́n rí nǹkan tí ó jẹ́ ìdójútì ní káwọn máa ṣe kápíntírì wọ́n rí tó jẹ́ ìdójútì níbi káwọn sọ wípé àwọn ń dákó wọ́n rí tó jẹ́ ìdójútì káwọn sọ pé kí ni àwọn ń ṣẹ́ gítà ẹni tó ń ṣẹ́ gítà nínú gbó oúnbẹ́nu wọn ẹni tó ń ṣe kápíntìrì ń bẹ́nu wọn ẹni tó ṣe ipò ń kọ́lé ń bẹ́nu wọn bẹ́ẹ̀ lẹni tó ń tajà ń bẹ́nu ẹni tó ń dákó ń bẹ́nu wọn so yàwó Aisha radiyallahu anha ó ní káàna ashabu rasulillah sallallahu àwọn sàábí anábi sọ́lá asálá wọn ń ṣiṣẹ́ owó ara wọn ni wàkánà yẹ kúrò láwọn àrùwáhùn lẹ́yìn yẹn ó tún wọ́n àdírẹ́sì kàmí lẹ́yìn gbà tí ó ti fi rinlẹ̀ pé àwọn sàábí níṣẹ́ lọ́wọ́ ìyàwó àìṣà wa ní iṣẹ́ tán ní yẹn tán ti lọ tánwà láwọn wá mọ́ṣálásí sọ ẹlòmí si sì máa lágùn ẹlòmí ogun ti gbẹ máa lára adẹ̀mọ̀ pé tí yàn bá ń lágùn tó ogun gbẹ máa yàn lára ara yóò máa rùn ní ẹlòmí ó lè mọ́mọ̀ para wọn rùn torí kò ń ṣẹni tó ṣe kó máa ń gbóòrùn dára ṣùgbọ́n ẹlòmí ibi tí ara rẹ̀ ń rùn tó dẹ̀ máa ń gbóòrùn dè òun máa fíìlì wípé ara òun látara pé òun ti làágùn ogun gbẹmọ́ lára ẹlòmí ò rẹ̀ ní mọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ẹwò pé á ah, ẹni yíò mú ogun ṣùgbọ́n ogun wọn kò ń ṣe látara ṣe aburú tán ṣe ogun wọn látara iṣẹ́ ọwọ́ dáadáa iṣẹ́ ọwọ́ wọn tán ṣe tán fi ń jẹun òun ni ogun yìí ti wá sọ ẹni tára rẹ̀ ń rún látara pé oúnjẹ nǹkan aláàlì àníbu àátọ̀ sọ́nà ni ipe a ah, ẹ̀ ṣe lọ́wọ́ ẹ̀ ẹ̀ṣẹ́ ṣe kí ni ẹ̀ṣẹ́ lọ́wẹ́ àpàkíyèsí ẹ̀sìn ni ṣùgbọ́n iṣẹ́ tẹ́yàn ń ṣe tó fi di pé kí ni ó láàágún tó jẹ́ iṣẹ́ aláàlì ẹniyàn ká kí ikú iṣẹ́ kò ń ṣọ̀lẹ̀ èèyàn kò ń ṣe oníjẹkújẹ sọ anábíwa Muhammad sallallahu alaihi wasallam ìyàwó Aisha wá ní faqila lahu sọ fún wọn ó ní law iktasaltum kò bá dá kẹwẹ̀ tẹbá tí ń bọ̀ wà mọ́ṣálásí nínú hadithi kan ó ní láwẹ̀ tasaltum li yawmikum àdá anábi sallallahu alaihi wasallam tẹbá tí ń bọ̀ wá sí jùmọ́ ẹ máa wẹ̀ fún jùmọ́ tẹbá ń bọ̀ wá fún jùmọ́ sọlùmí ó ti jáde látàárọ̀ anábi sallallahu ìjáde láàárọ̀ àwọn ẹran ìjọ mi tí wọ́n jáde láàárọ̀ tí wọ́n wà tí wọ́n jẹ lọ wọ́n wà nǹkan aláàlè tí wọ́n jẹrẹ wọ́lọ́n bá ń fa albárkà sí ẹlùmí àtàárọ̀ ló ti jáde yóò wá padà wálé ní àsìkò jùmọ́ lẹ́gbẹ̀ẹ́ akírin jùmọ́ ó ti làágùn káwàwò kí àwọn èèyàn tán làágùn irú àsìkò táwà ikọ́lá ń sọ ní sí látàn sórí àsìkò yẹn kò sí gbogbo ọmọ gbóná ní o tún wá jẹ́ pé àwùjọ tó ṣe wípé òun ma ń mú bẹ́ gan káwọn èèyàn wá kún sínú kúnnú mọ́ṣálásí káwọn èèyàn lágún àárín ní wọ́n ṣe mọ́ àwọn nǹkan tí ó ma jáde ní àwọn òórùn nǹkan tí ó ṣe kiri tí ó lágbára ní anábí wá ṣe wá sí fún wọn lọ́nà tí ó tutù ó ní láwùjọ sàtún lè yẹ́ omi kọmọ̀ àdá kò bá dáa tẹ́ bá ń bọ̀ wá sí júmọ́ tẹ́ bá ń bọ̀ wá sí júmọ́ kò bá dáa kẹ́ ẹ máa wẹ̀ ẹwẹ̀ so ẹ padà sílé ẹ lọ wẹ̀ tẹ́ bá ti ń bọ̀ láti fi iṣẹ́ yín ẹ padà ẹ lọ wẹ̀ máa bọ̀ wá sí mọ́ṣáláṣí so anabi sallallahu alayhi wa sallam ó advice wọn lórí eléyìí ṣùgbọ́n tí Imam Bukhari torí ẹ̀ mú hadithi yìí wá gangan òun ni láti sọ fún wa pé àwọn sàábé máa ń ṣiṣẹ́ wọ́n máa ń ṣiṣẹ́ àwọn ẹ̀dẹ̀ làwọn àfá àfá àkọ́kọ́ nìyẹn tàbá ní àfá ìjọ ànábì sallallahu alayhi wa sallam àwọn sàhábà ní àwọn ọmọ kéwú ànábì sallallahu sallam direct nìyẹn gbogbo ẹ̀ tó wá lóhun kéwú lónìí lárúbá ló lóhun kọ́ ni ẹ̀hun kọ́ ìmọ̀ lóga ni òun kọ́ ìmọ̀ fíkíù ni ẹ̀yìn tó wá wò kókọ́ àdíìsì ni àwọn àfá àkọ́kọ́ lélẹ́yìí tẹjọmọ̀ kéwú ànábì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n wọ́n níṣẹ́ lọ́wọ́ wọ́n níṣẹ́ lọ́wọ́ ẹni tí nǹkan bá dè mọ́lẹ̀ nu wọn tó ṣe pé bóyá ìjọba àsìkò yẹn ló dè wọ́n mọ́lẹ̀ fún iṣẹ́ tí wọ́n dẹ̀ ń fún wọn ní nǹkan tí ó tó wọn láti bọ́ fámílì wọn nìkan ni ò ní sọ pé òun lọ bí iṣẹ́ àbẹ́ni tó ṣe yí pé ó ń bẹnú àwọn ẹni tọ́lọ̀ tó wò pé àfá ẹ̀yẹmọ́ kọ́wọ̀ èèyàn àwọn ó máa ṣe kiri àmọ́ ṣe tọ́lọ́n lára yín àwọn yíò abẹ́yẹni tààtù rí olẹ́n tó ṣe yí pé òun opó ń ṣáàfẹ́ ma pọ́nwò èèyàn ní mẹ́sìn in tó ń bá ti rí jẹ́ ó tó in tó ń bá rí jẹ́ ó ti tó so wọn ò ní jẹ́ jẹ́ tó ń bá rí jẹ́ ó tó irú yìí ni Abu Hurairah radiyallahu anhu ló ṣe ní àwọn ó jòkó ti ànábì sallallahu alaihi wasallam tó ń kọ́ ìmẹ̀ẹ̀sì òun lọ sọ́jà ń ti ẹ̀ ṣùgbọ́n in tó bá rí jẹ náà ni tí ó manage ṣùgbà tó yá tí àwọn ọlọ́pàá padà ń dé nínú àwọn sàhábà àbáwọn míì náà bẹ́ẹ̀ wọ́n padà fi òun náà sáwọn ipò kan tó ṣe pé ń mójútó àwọn àyè kan tó ṣe pé ibẹ̀ ni wọ́n ti ń fún un náà ní kíní nǹkan ṣùgbọ́n bẹ́ẹ̀ pé yìí ò ní iṣẹ́ kan wọn fún yẹn ní appointment àbí employment kan èyàn ló ń jókòó ó wá ń ṣe kí ni ó ń fi ọgbọ̀gbọ́n gbówó lọ́wọ́ àwọn èèyàn àbó ń parọ́ fáwọn èèyàn láti máa gbówó lọ́wọ́ wọn eléyìí tako ẹ̀sìn Islam eléyìí tako ẹ̀sìn Islam so èèyàn jẹ́ báwọn lẹ́yìn ẹ bukhari wọ́n mú wá hadithi ní tí ó tẹ̀lélé ọ̀nà ni hadithi al-miqdam bin ma'adikar ìkanú àwọn sàábí anábọ̀ muhammad sallallahu alaihi wasallam radiyallahu anhu kọlọ̀wọ̀ bá yẹn sí ó ní anábi sallallahu alaihi wasallam sọ ike ma ahadun ta'aman qattun khayran min an ya'kula min 'amali yadihi èyàn lójú oúnjẹ kan oúnjẹ yẹn wá dáa ju pé iṣẹ́ ọwọ́ rẹ̀ òun lóúnjẹ yẹn kò sóúnjẹ tó dáa tó kò ṣe pé iṣẹ́ ọwọ́ èyàn ni òun lèyàn ti ń jẹ kò sí tó dáa tó kò ṣe pé iṣẹ́ ọwọ́ èyàn lèyàn ti pàtàkì jùlọ ẹni tó ṣe kó ń tajà àbẹ́ni tó ń dákó àbẹ́ni tó ṣe wípé iṣẹ́ ọwọ́ kan ló ń ṣe ibi tó ti ń rí tó ń jẹ nìyẹn anábi sallallahu asálám ní ma akala ahadun ta'aman qattun khayra min an yakula min amali èyí ò lè jóúnjẹ tó jẹ ó wà lórí ju pé kó jẹ iṣẹ́ ọwọ́ rẹ̀ lọ kò sóúnjẹ náà anábi sọ eléyìí láti lè fi encourage àwọn ọmọ kéwú rẹ̀ àwọn sàhábà rẹ̀ rẹ̀dùwánulá aléyìn pé ẹníṣẹ́ ọwọ́ bàtánábi wà stampu rẹ̀ wà ní wà inna nàbíyàllọ́hì dáúdù anábi ní dájúdájú anábi ọlọ́run ọba dáúdà kana ya'kul min amali yadihi iṣẹ́ ọwọ́ rẹ̀ ní máa jẹ́ wọ́n ní ànábì dáúdà alayhi salatu wassalam kana haddada blacksmith ni àbí àwọn tàà lè fẹ́ sọ pé ṣe wọ́n jẹ́ iṣẹ́ àwọn wẹ́dà òun níṣẹ́ tí alayhi salatu wassalam tó kọ́ a máa rọ ẹ̀wúrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbà tó di anábì ọlọ́wọ́ bá ìyẹn ò ní kó mọ́ ṣiṣẹ́ ẹmọ́ ó ṣiṣẹ́ so eléyìí ni a ó pàtàkì púpọ̀ ó máa ń jẹ́ kí èèyàn ní independence ó máa ń jẹ́ kí èèyàn ní independence ẹni tó jẹ́ àfá tó ṣe pé ó ń jẹ iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò lè jíṣẹ́ ọlọ́run ọba pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ torí pé kí ni kò ń ṣòwò yí ló ń fẹ́ kò ń ṣòwò wa òun ni tó fẹ́ gbà kò fẹ́ gbówó wa kò fẹ́ gba dúkìá wa alkiyama wa ló ń jù bóòlá ṣe ní jíyàn wájú ọlọ́wọ́ wa òun ló jẹ́ lógún so yóò sọ dodo fún wọn so torí àwọn anábí ọlọ́wọ́ bá wọ́n á sọ in àjíríà ilá alọ́lá ẹ̀sán mi ọ̀dọ̀ ọlọ́wọ́ wà lọ́wọ́ ní ìfẹ́ ẹ̀sán kankan látọ̀dọ̀ yìí ẹ̀sán mi wà lọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá rí pìtì eléyìí nípa àwọn anábí rẹ̀ tó fi ń ròyìn wọn ipé nǹkan tẹ́ máa sọ fáwọn yẹn bó wà lè ń tó ṣe yí pé in tó ń bẹ lọ́wọ́ wa ló fẹ́ gbà àwọn tí wọ́n béèrè owó lọ́wọ́ àwọn èèyàn torí pọ́nsọ̀ lọ́dọ́ fún wọn àwọn èèyàn sì find it difficult láti máa gbọ́ òdodo tán sọ fún wọn bó wà lẹ́ni tó ṣe pé àwọn èèyàn gan ti mọ̀ pé lẹ́yìn tó ń bẹ lọ́wọ́ wa ló fẹ́ gbà ṣe mọ̀ pé nìyẹn wọ́n sọ di nǹkan àánú lẹ́ni àfẹnitọ́lọ́ bá ṣàánú bakana náà àfá tó náà bá kó rẹ̀ níjànú sọ̀pọ̀lọpọ̀ àfá lónìí ni ó dẹni tó ṣe pé ìjọba àbáwọn olówó tí wó ma fi nulẹ̀ ìtàbá kó sọ ní ó sọ ìtẹ́sìn sọ yóò ma bá wọn fọwọ́ ra lórí kò nílè làámẹ́lẹ̀ fún wọn torí pé mọ̀ pé tóun bá fi lè sòdodo fún wọn ìtàn fún òun ó stọ́pù ẹ̀ yóò máa ṣe kí ni yóò máa lọ́bi tán lọ sọ ẹlòmí kò ń ṣe pé kò fẹ́ sòdodo kọ́ ṣùgbọ́n òun pé tóun bá fi lè sòdodo yẹn ni ọ̀nà jẹ́ ó ṣe kí ni yóò dì so yóò wà lẹ́ni tó ṣe pé yóò máa flátà àwọn ìjọba yóò máa flátà àwọn olówó bẹ́ẹ̀ ni olówó máa yànmọ́ lọ́ọ́ àwọn nǹkan tí ó bẹ́sìn tí ó bẹ́sìn mú wó máa ṣe lọ àfóò nílé sọ fún wọn pé á ah, ilé ikú di ẹka tó ọlọ́wọ́ bó fi lé yóò torí pé òpé tó ń bá sọ fún wọn wọ́n ó bínú sóhun kò ní sọ ìrìgbẹ́ lómi wọn pé ah, àbá ṣe bẹ́ẹ̀ náà ah, bẹ́ẹ̀ torí pé ó mọ̀ pé òun ò gbọ́dọ̀ sọ nǹkan tó yàtọ̀ sí yẹn ṣùgbọ́n tó wá ṣe pé òun gangan fún rẹ̀ ní owó tí ẹ̀ lọ́wọ́ àbó ní tó ń jẹ ó ní lọ́wọ́ ṣèbí kó sòdodo ni ẹni tó bá wù kó gbà ẹni tí ò bá ṣe gidi tí ò bá wù kó mọ́ gbà so ìnàjíríà ìlàlọ́lá ìnàjíríà ìlàlọ́rọ́bí alamin ẹ̀san mi ọ̀dọ̀ ọgbọ́n mo ti Allah subhanahu wa ta'ala mo ti ń retí rẹ̀ sọwọn ànábì ọlọ́mọba most wọn ni wọ́n níṣẹ́ wọn tán ṣe lànàbíwá Muhammad sallallahu alaihi wasallam fi ń sọ fún àwọn ọmọ kéwù tí ẹ àwọn sàhábà ipe ma àkálà ahadun ta'aman qattun khayran min an ya'kula min amali yadi ẹmúra ṣiṣẹ́ ìyàkan ni yóò lè ṣiṣẹ́ kan kó ma jẹ́ ń bẹ̀ ànábì ọlọ́run ọba tó jẹ́ dáúdà alayhi salatu wasalam kana yakulu min amali yadi iṣẹ́ ọwọ́ rẹ̀ gan ló kúnlẹ̀ fún ẹ̀jẹ̀ ẹ̀kọ́ ṣe rẹ̀ alayhi salatu wasalam tó lè jẹ́ ìtànàbí sallallahu alaihi wasallam tí ó ń sọ fún àwọn sàhábà ridwanullahi alaihim hadithi tó tẹ̀lé láti sàbẹ́ ìdìbò ti ààrẹ fún kíkọ́ ìmẹ̀sìn lásìkò Ànábì sallallahu alaihi wasallam àsìkò tí àwọn sàhábà pẹ̀dùwán láàrin tọ́pọ̀lọpọ̀ ó ti lọ ibi iṣẹ́ ohun mọ́ ń tẹ̀lá náà bí káàkiri ní sallallahu alaihi wasallam bí ọdún bí mélòó kan náà ló lò pẹ̀lá náà bí sallallahu alaihi wasallam láàrin ọdún tó lò yẹn so Abu Hurairah láàáyú in tó ń bá wá rí ẹnu ọba tó wá rí bí anábì ló fún ní yóò manage ẹ̀ yẹn lójú ayé anábì sallallahu alaihi wasallam ìmọ̀ṣá ló ń kọ́ ń tẹ ìmẹ̀sìn ló ń kọ́ lábí sọ wípé ta bá ráwọn èèyàn tó dàbí Abu Hurairah ta bá ṣùgbọ́n tó bá níbo ni kí ọ̀pọ̀lọpọ̀ wá lọ ká lọ síbi ká níṣẹ́ lọ́wọ́ ìyẹn ò ní ká mọ́ kọ́ ìmẹ̀ ẹ̀sìn àákírẹ́tì àsìkò táàkì kọ́ mẹ́sìn ìmẹ̀ ẹ̀sìn táà sọ ibi táà ń lọ òjìnà ibi táà ń yà sí ló àwọn kẹta nídìí láti fi sin lọ́hun àáfi àsìkò ẹ̀ láti kọ àádẹ́tún lọ ṣiṣẹ́ àwọn ará wọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí àwọn devote time tí wọ́n kọ́ ìmọ̀ yẹn wọnú gan anídà àwọn èèyàn kọ̀ọ̀kan bẹ́ ṣùgbọ́n ẹni tí ó ṣerú yẹn yóò jẹ́ ni tó ṣe pé náà ní farada bí irú tàbú òrèrà radiyallahu anhu abúyà radiyallahu anhu ó tún wá ń gbé ilé ìwá látọ̀dọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam ó ní anábí ní sallallahu alaihi wasallam li an yahtatiba lè án yà tọ́tíbà àdúkùn huzmatan aláàrí anẹ́mùsọ̀lá asán ní kíyàn kan nú yí kó lọ sínú gbó kó lọ ṣẹ́gi kó wá gbé e sẹ́yìn kó mọ́ gbé e bọ̀ wá kó ló ń fẹ́ lọ ta láti fi rí tó ń wó jẹ khairun láwọ́mìnà yes ala ahadan ó lórí fún jù pé kó mọ́ lọ tọrọ lọ́wọ́ èèyàn lọ ó lórí fún jù pé kó mọ́ lọ tọrọ lọ́wọ́ èèyàn lọ kó lọ sínú igbó kó lọ ṣẹ́gi kó máa ké kó lọ ṣẹ́gi kó wá gbèrú kó lóun fẹ́ lọ ta kó lè rí tó ń wó jẹ iṣẹ́ lòun náà ń ṣe khairun laumin an yes alanas au ahadan ó lóore fún kó wọn bèèrè lọ́wọ́ èèyàn kan lọ fayọ̀tíyàwó auyemna'ahu ẹni tó lọ bèèrè lọ́wọ́ rẹ̀ yẹn lè fún rẹ̀ lè má fún tó wá fún anẹ́bìsọ̀lá asálàm ó jẹ́ kámọ́ ó ní aliyẹ́dì l'ọ́líyà khairun aliyẹ́dì súfla ọwọ́ tó ń bẹ lókè ó lórí bí tó ń bẹ sálẹ̀ lọ ń sọlé láti lè fi encourage wa ipé wọ́n náà máa bẹ́nà àwọn tí ó máa fún yàn kò ń ṣe pé kó máa tẹ́wọ́ láti gbà encouragement so anẹ́bìsọ̀lá asálàm ó ló lóore fún ẹnìyẹn fún àbí òfún ẹlòmí ìsùn lọ báyàn alájí ní problem kìíní kamara ó lè jẹpa bùkù ní ó bá kúrò bẹ́ ẹlòmí ìdẹ̀yàn alájí ní problem alájí ó ní problem kan yóò bá bùkù kúrò bẹ́ ni ló jẹ́ pé nínú ìsìláàmù ká tọrọ ká sọ díṣẹ́ ẹni tá bá ti mọ̀ pé ó sọ títọrọ díṣẹ́ àgbọ̀dọ̀ máa fún tá a bá ń fún à ń encourage bàjẹ́ ni irúwó gbọ́dọ̀ pọ̀ láwùjọ tí wọ́n bá pọ̀ láwùjọ ẹkọ́nọ́mì máa bàjẹ́ ẹkọ́nọ́mì á bàjẹ́ tírú àwọn ẹbá pọ̀ láwùjọ unlike ẹni ṣe pé problem lónìí àbẹ́nítà rí pé ẹni yóò wà handicapped kò lè ṣiṣẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ la mọ́ ń fún kódà kó ṣe pé à ń fún for life torí pé wọ́n handicap kò lè ṣiṣẹ́ ṣùgbọ́n ni tó lè ṣiṣẹ́ pé pọ́ tọrọ síbì kan tó lọ́bì kan ò ní pọ́blẹ́mù kan òun ṣe gbogbo ti sọ́ jíṣẹ́ so ni ó mọ̀ gbéwé káàkiri hospital kan ní kìíní kan ẹlòmí lè ní kìíní kan obìnrin opó lòun ó lè ní kìíní lòun àwọn ẹ̀rẹ̀ ti mọ́ bí ó ṣe mọ́ lọ káàkiri lọ káàkiri nìyẹn ó ti mọ́yẹ tó ń realize ń bí nǹkan ẹ̀ ó ní ìyá kan tó ṣe wípé àwọn ẹ̀gbọ́n wa kan wọ́n ní ìyá ìyá wọn sáà máa ń rí tí máa tọrọ lérí àbí abrochit àbí nǹkankan àwọn wò pé irú ìyá yìí pé ah táwọn bá lè assist ẹ̀ stọ́ọ̀fù ti tọrọ àwọn lọ ìpé òkè ìyá business lẹ́rù pé lè ṣe káwọn bá ń rèsì owó kẹ fi ti tọrọ ilẹ̀ àrípẹ́ta rí kọjá ń bíbà ìlú aṣe máa ń bá ń gbogbo ọgbà ní ọ́nyà ní a ah, kò ń fi ilé ilẹ̀ business tó ń lè ṣe ẹjẹ́ kò ma lọ́rù tó bá di ọ̀wọ́n fún ilé sí wọ́n lọ́njọ́ kejì ni ìyábò ti ro ní bẹ́ẹ̀ ni mo ti ro ẹni tí mo para wo ni pé mo fẹ́ máa taṣọ ní jàǹkárá

ó kàn sọ bẹ́gìn di iṣẹ́ ni irú àwọn yẹn ò gbọ́dọ̀ pọ̀ láwùjọ ó yẹ ká máa kó wọn ni torí pé wọ́n á di liabilities sí ọrùn àwọn èèyàn nù lú ni so anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ní lè an yà tàtíbà àdúkùm aláàzọ́rí àwọn lè an tàtíbà àdúkùm husma aláàzọ́rí kíyàn kan nú kó lọ ṣẹ́gi ìṣẹ́pẹ́ kó gbé e sẹ́yìn kó ló ń fẹ́ lọ tàn torí tó ń wó jẹ anẹ́sọ̀lọ́ àsàlám ní kẹrù lọ́mìnà yẹ́sàlá náà olóore fún bí pé kó máa bè lọ àwọn èèyàn fayọ̀tíyàwó àwọn yẹ́sàlá àhàdà fayọ̀tíyàwó àbítẹ́yìn tó bá ní genuism ẹni tó ní genuism islam ní ká ṣe dáadáa sí ká ṣàánú rẹ̀ tó bá ṣe pé ó ní genuism ẹlòmí ní genuism tó ṣe wípé ojú ti yí kò lè bèèrè gan irú èyàn bẹ́ẹ̀ ta bá mọ̀ ká fún zaka àti rẹ̀ lọ so inshallah adàdúgbé ọ̀bẹ̀lọ́bà subhanahu wa ta'ala kí خشي عليكم أبوي بقرطاء سبحانك لا أعلم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم Gracias. lárúkò nígbà tó jẹ́ ìpínlẹ̀ tó gbé lápò pé ẹ̀dàkì ní ìpínlẹ̀ tó gbé pé ó lè lọ́la gbẹ̀gbẹ̀ yóò fún sẹ́ni ní ìpínlẹ̀ tó sáà wà. Bá lè ní pípé ìpínlẹ̀ lẹ́ni ìpínlẹ̀ láti àti ìpínlẹ̀ ọlọ́run àti ọ̀fẹ́. Nígbà ó ní ìpínlẹ̀ tó bẹ̀rẹ̀ fún ìpínlẹ̀ Nam ah, eléyìí wọ́n kọ́ fi kí ọ̀rọ̀ lẹ́yìn ẹni tó ṣe ń pé ó fẹ́ gbéṣẹ́ fún wọn àwọn jẹ́ oníṣẹ́ ọwọ́ ẹni jẹ́ àfá ó wá ló ń fẹ́ gbéṣẹ́ fún wọn kán bá ń ṣiṣẹ́ tí iṣẹ́ tán ṣe tó jẹ́ iṣẹ́ ọwọ́ so ṣùgbọ́n kò fẹ́ fún wọn lówó ó jẹ́ tó sọ fún wọn pé bí ẹni pé àfá lòun náà bá wọn bẹ lọ́hùn fún seven days so àwọn rẹ̀ ní àwọn òdíje kò bá wọn bẹ̀ lọ́n fún seven days àwọn náà lẹ́nu táwọn náà lè fi ké pe ọlọ́run iṣẹ́ tó fẹ́ gbé fún mi owó rẹ̀ ni ó fún mi so ó bá ní tó wáyé gẹ́ bẹ́ẹ̀ ni so owó ògbéṣẹ́ yẹn fún ọmọ ṣé dandan náà fi ń báyàn ṣàdúrà yìí so kò ń ṣe dandan ara àwọn ìwà jìbìtì tá à ń sọ náà nìyẹn eléyìí kò sínú ṣe sí àwọn ọmọ kéwà nábì sallallahu alaihi wasallam àwọn tó jẹ́ àwọn àfá àkọ́kọ́ so tàbá gbéṣẹ́ fún yàn gẹ́bí ta sọ kásánwó rẹ̀ anábi sallallahu alaihi wasallam a ma gbéṣẹ́ fáwọn sọ̀hábá àwọn sọ̀hábá tán ma àwọn iṣẹ́ ọwọ́ ká gbéṣẹ́ fún wọn kódà ń gbà mí ó tún ma ń fún wọn ní àlékún ó tún ma ń fún wọn lálékún kanú àwọn sàábé olóhun ṣe kíni òun bá nábi sallallahu alaihi òun bá rán ó ní àníṣọ́lá sálám ó fún òun olówó ṣòkòtò yẹn ó ní fa'arjá alì ó lò tún bomi kún ìṣesí ànábì sọ́lọ́lá sálám ṣùgbọ́n ká fẹ́ máa fi ìjà àfá àmọ́ gbáwọn èèyàn fẹ́ máa fi pàwọn èèyàn rógà lẹ́yìn ò kìí ṣe ìlànà ànábì sọ́lọ́lá sálám kò rẹ̀ kìí ṣe zakwa kò ń ṣe ìlànà àwọn ọmọ kí wà ànábì sọ́lọ́lá alaihi أستغفرك وأتوب إليك